ẹ̀yin ọmọge kí ló ń ṣẹlẹ̀. ó kàn fún ibi tí ẹ bá bà látàárọ̀ ni. ẹ jẹ́ kí n gbé yìí. ẹ jọ ṣe ẹmọ ẹja gbé ní mo ní gps lórí fóònù mi. bóyá mọ ibi tó lọ torí màá fún ẹ lábọ. ọlọ́run o ẹ̀yin rẹ wà gan ni o. champion nìyí o. <laughs> ọ̀rẹ́ mi mo rò pé ó máa pa driver alákọ̀ọ́kọ́ yẹn ó yẹ kó run sí wẹ́wẹ́ yìí. run sí wẹ́wẹ́. serious. <laughs> àgbéjáde tuntun bọ́dọ̀mí data láti ọwọ́ Glo ṣáà testa three two one àti àmì ash bí ò tiẹ̀ ní owó ìpè kankan lórí aago rẹ. dẹ́gbà nílà ṣe jù mí pọ̀ ṣé mo lè darapọ̀ mọ́ yín fún patí. <laughs> gbádùn báṣọ̀wò data tó dára jù ń lu yìí. The grandmasters of data.